له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو بخالقه Wa ma du'a'ul kafirina illa fi dalal. Kí ni ètò ìdúgbò tí ó máa dé sí etí bọ̀yìn nìyí 107.9 FM? Dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdín ní ṣètò bàbá ẹlẹ́ja ṣe onígbọ̀wọ́ rẹ̀. Kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ìbọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi sẹ́fẹ́màs lẹ́mẹ́ ẹgbẹ́ òkúta máa bá wa kálọ. ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يوقف يدا ولا أبا الله الحمد لله أقرأ عليكم ولا رسم ونبي محمد صلى الله صلى الله عليه وسلم أنا أمجالهم كبا أشياء لكم لأنه نور الصحابة Àdẹ̀ tí wọ́n ń bẹ ọlọ́run kó jọ kó túbọ̀ ṣe àlékún àgbáyé ẹ̀sùn sí ẹni àti ní ṣẹ̀ǹgbọ̀ àtàwọn àtàwọn tó. Àti àwọn káàbọ̀ sí orí ètò wa lónìí, kí èkì afẹ́rẹ́ ń bẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí Ramadan wa, kò sì ti ń súnmọ́ ìparí díẹ̀díẹ̀. Wọ́n ní náà ni Ramadan wa di 19, mọ́kàndínlógún àmìlẹ́nà kó pa ní àbádà fún wa. Um, a rí pé ó yẹ kí á tètè yàbàrà sí di àwọn bó ṣe ń lọ. jàní àti súnmọ́ ìlú tó gbẹ̀yìn nínú àwọn ìdá mẹ́ta ṣé kí rọmọdọ́nù tí ó dá sí. a wá wà nínú ọjọ́ kọkàndínlógún èyí tó bùkátà ṣáájú kí a mọ pàtàkì ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn tí ó tó wà nínú oṣù rọmọdọ́nù àwọn tó náà wá gbìn yìí nínú ẹ̀ náà ni ọjọ́ ńlá kan bẹ gbogbo ọjọ́ náà rọmọdọ́nù pátákó pátákó nínú ẹ̀ ṣùgbọ́n tó kan bẹ lọ́tọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá kan tí wọ́n jẹ́ ọjọ́ ẹ̀ṣà tọ́lọ́ wa fi ọjọ́ ẹ̀ṣà kan sáàárín wọn ọjọ́ náà ni à ń pè ní òru ọjọ́ Laylatul Qadr Islam ń ṣe àkọlé kan ń tó pọ̀ fún àwa ó mọ̀ yìí tó yànnà náà rẹ̀ fún wa látọ̀lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ilé náà ní ta fẹ́ bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa lónìí káwa mùsùlùmí mọ́kànlọ́ fi àǹfààní iṣu ìdánù látara bí àwùjọ ṣe rí lọ́wọ́lọ́wọ́ lásìkò táwa yìí àtàánà ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá sọ fún wa bẹ̀rẹ̀ pé inna anzalnahu fi laylatin mubaraka inna kunna munzirin inna anzalnahu أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين ọlọ́rin òun sọ alkùránù kalẹ̀ ní òru kan òru albarka òru ìbùkún òru abiyì òru yẹn ọ̀nà àlàfíà ṣàlàyé kí ni tó ṣẹlẹ̀ nínú òru náà kí ni tó lọ́n sọ ká mọ̀ nípa òru yìí òru wo lọ́lọ́run bá ń pè ní kọ̀rọ̀ àbí yẹn kí rẹ̀ ní tó fẹ́ ṣẹlẹ̀ nínú rẹ̀. Inna kunna munzirin. Fiha yufraq. Fiha yufraq kullu amrin hakim. Kọ́lọ̀ ń jẹ́ ká mọ̀ nínú àyà ìpè ní òru yẹn o. Orúkọ ní tóun fi máa ń yanjú àlámọ̀rí àwọn ẹ̀dá àwọn ìkọ̀kan lọ́tún fún wa nínú ìgbésí ayé wa tó òru kan tọ́lọ̀ tó máa tún pèsè ìfẹ́. Gbogbo àmúrí Àwọn ọ̀rọ̀ tí àwọn alámọ̀rí ètò ìgbésí ayé ẹ̀dá, orúkọ kan ṣò yìí, àǹfààní ńlá lọ́lọ́run bá fi sílẹ̀ fún wa láti fi súnmọ́ òun. Amran min ní sọ́kùn Inna أنزلناه في ليلة القدر ní pé dájú òun òun sọ kalẹ̀ kí ló sì kalẹ̀ yàní alukur'an òun sọ alukur'an kalẹ̀ nígbà wo ni. sí ilẹ̀ ìlàjì ìkọjọ́. ó lọ sọ kalẹ̀ ní òru Laylatul Qadr. àwọn olùmọ́jẹ́ mọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé ìfàtí àwọn ayélujára ní tàǹkà yìí ó wáyé nínú oṣù Ramadan pẹ̀lú ẹ̀rí ìlú nínú sọ́ọ̀tì sọ́rọ̀ tọ́lọ́run kan fún ní ṣẹ́hù Ramadan. Àlàbí unzila fihi al-Qur'an. Oṣù Ramadan ni ọlọ́run sọ Al-Qur'an kalẹ̀ inú ẹ̀ ní jumlatan wahida. Lọ́sọ̀ kalẹ̀ tán, ọ̀sọ̀ tí ìtàn sọ kalẹ̀ díẹ̀díẹ̀ hafza al Ọlọ́run ni Ọba ànábì ju tiẹ̀ máa ń tàǹkì ní Lailatul Qadr. Lailatul Qadr khairan min alfi shahr. Ìbéèrè ni ṣùgbọ́n tọ́lá àwọn tó ń dá ànábì lóhùn tó ń fi ń fẹ́ bí mọ́ ló ní Lailatul Ìjọsìn tí èèyàn bá ṣe inú rẹ̀, ó lọ́lá olóore ìjọsìn tí a máa ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ. ẹgbẹ̀rún oṣù yìí dẹ̀rẹ̀ ìkùsílẹ̀ǹtò ìjókòó 83 years plus ó lé ní 83 years nígbà tí a bá ṣe pé 1000 divided by 12 àmọ́ kóṣù méjìlá ló wà nínú ọdún kan tàbá divide ẹ̀ báyìí ní tó máa fún wa náà ní 83 wọ́n wá fi síwájú ẹ̀ kiri kiri kiri kiri sí ní ìtò túmọ̀ sí pé eighty three years àti oṣù bíi mẹ́rin fún lọ́jọ́ oṣù mẹ́rin tó lọ́jọ́ oṣù mẹ́rin. Laylatul Qadri khayrun min alfi shahrin tanazzalu al-malaika. Ọlọ́run tó lè ṣe ìkẹ́ fún àwọn àlẹ́gbọ́mọ̀ yìí tí ká ṣiṣẹ́ kékeré ṣe káládá tó pọ̀ tó pàṣẹkò wá náà tàbí lò láyé. Àwa ni ìyẹn ní ẹ̀rí tó wà ní sọ́tù jọ̀pá nìkan kábàlẹ̀ kan ìkẹ́ lọ́lọ́run fi ṣe fún wa. Àwa ni àlùmọ̀ tí ẹ kọjú orí ti wa àwa ò pẹ́ láyé dé àwọn kan tí wọ́n ti lọ. Anábì kan nínú àdéfì kúmọ̀ pàwọ́ àgbà Alimọ́ Muhammad Nasir Adina Alùbáni tí wọ́n kọ̀ nínú tìlẹ̀tìlẹ̀tì àti ìpàṣẹ́fà. Àánà rúhùmà ti. Ànábì ní ọjọ́ orí àwọn àlùmọ̀ mi. Bẹ́ẹ̀ náà fi ti ìnà wà sábìrín. Ànábì ní kì í máa ń sábà ju sixty seventy lọ. Àpálọ̀ ọmọ yìí jẹ́ àwìzọ balẹ̀ ká. Ó ní kò pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n bá ti di seventy yìí. Ó kéré ló ń kà. Àwọn ò kì í fi bẹ́ẹ̀ pẹ́ láyé bí àwọn tí wọ́n ti lọ táwọn máa ń pẹ́ oní one thousand years oní two thousand years láyé àwọn ọ̀nà opportunity rú ẹ̀ torí ẹ̀rọ lọ́n ṣe gbé àwọn ọ̀dọ́ kalẹ̀ fáwa iṣẹ́ kékeré láàdá rẹ̀ pẹ̀tẹ̀. téèyàn bá tún wá ní kó rẹ̀ sínú wàhálà opportunity ló wà ńlẹ̀ yìí òru lọ láti lè kọ́dìrì ìjọsìn téèyàn bá ṣe lóru ọjọ́ kan ó lọ́lá kì í tẹ̀ ṣe kó ṣe kàkíkàkí ó lọ́lá ju èyí téèyàn bá ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ. ó jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run kí láwọn ọmọ wa ń ṣe báwo la ti wá ń ṣe kó ń jẹ òru lọ láti lè kọ́dìrì kí ó nírú àsìkò nínú tó ń ṣẹlẹ̀ náà láti fi dáadáa kọ́lọ̀ ń tẹwa àwọn èèyàn nípa àsìkò ṣòfò lásìkò yìí oníkàlùkù gbélé orú òun náà ní ilẹ̀ láti ṣàkíyè wà nínú mẹ́wàá gbẹ̀yìn lẹ́ni anábì sọ̀lá lọ́tà ti sọ̀tún wáyé pé ká wá sí àwọn odd number nínú mẹ́wàá gbẹ̀yìn àmọ́ fàájẹ́ ká pé òní ni àwọn bọ́ọ̀nù wa olódi 19 gẹ́gẹ́ bí òǹkà sí olórí gbogbo mùsùlùmí jákèjádò nàìjíríà announce ní bẹ̀rẹ̀ tàbí bẹ̀rẹ̀ ààrẹ ìgbẹ́júmọ̀ àti abẹ̀rẹ̀ ń jẹ́ náà. ẹni náà wà ní Ramadan wa di nineteen. so bó ṣe di nineteen. lónìí ọ̀la òun náà ló máa di 20. ọ̀la tí Ramadan máa di 20 ti ṣe yàrá mọ́lẹ̀ àrùbíàì ọ̀sẹ̀ Wednesday. láti alẹ́ ọ̀la yẹn lọ tí òun bá ti wọ̀ àti bọ́ sí òru 21. sábà tí wàá bọ́ sí òru 21 yìí orúkọ tó wà nínú ọjọ́ ọjọ́ kan nínú ọjọ́ tá a lè máa ro kan pé ó lè jọjọ lẹ́lẹ́tìlẹ́ pàtó àbúrò tí èsì lè ká fàkàbà lọ kí ni ká máa wá sọ láwọn òru yìí aláìsànlá àtàlà nínú fàdébẹ̀ ìyàwó Àìṣà radiyallahu anha wọ́n ti ká máa rí nínú òru yìí náà ni اللهم إنك عفو وتحب العفو فاعف عني إلينا نكتب من تاجا أتمت لنا كتنتماك tókè kún fún wa fún ìwà àforíjì lọ́dọọlọ́ kí ni tí wọ́n ta àkàyé ọlọ́run ọba ò yẹrẹ ni ọba tí máa ń ṣàmójúkúrò fún ni jọ́ta kò ṣàmójúkúrò fún wa kí ni ọ̀nà ọ̀tẹ̀ ọlọ́run kó ṣàmójúkúrò fún wa kí ni gbogbo àwọn àṣìṣe wa ǹjẹ́nà kó jọ ilé ìtàbára wa fún ọ̀kan kó gba náà dáadáa fún wa. káàkiri àtúkọ wa tó kún lẹ́yìn àti yanjú ìbéèrè ilé ìtúnjẹ àrùn ìnígboro àwọn èèyàn ń béèrè wọn tẹ́sí mẹ́sẹ̀gì wọn kọ́ọ̀lù wọ́n ní àwọn tó ń gbọ́ lẹ́yìn táwọn ti mọ̀ tẹ́lẹ̀ yìí pé haramu ni orin gbígbọ́ àbí kíkọ ilé tí wọ́n bá ti lùlù sí kàn mọ̀ sí àlọ́gbẹ̀ náà ò àṣìkàṣẹ́ ní mosaic ara àwọn wa tó ń gbọ́ pé àwọn kan ṣe ń sọ yìí pé ó wà nínú ẹ̀sìn wa wọ́n má dára yín láàmú àwọn bàbá ńlẹ̀ yóò bá wọn ẹni tó bá fẹ́ jogún kógún wọn ní òun náà ló ń kà lọ́rọ̀ ẹ̀ ni wọn ló lógun ẹrú kú aṣọ rẹ̀ jẹ́ ọ̀kan sẹ́ni tó lógun ẹrú wa ní kápá ìṣẹ́ra aṣọ rẹ̀ kẹ́kẹ́ ni ẹ̀sìn mọ̀ fún tó ju òun náà ni kò kẹrù jọ kì í ṣaṣọ. sábàárì táwọn apá kan àbáwọn olùmọ̀ kan káwọn fojú olùmọ̀ wò àti ìmọ̀mọ̀ ànábì ti jẹ́ ká mọ̀ wọ́n ọlọ́run ti sọ̀rọ̀ wọn fún wa kìí ṣe mọ̀ ẹyẹ fọ́tísíbí tẹ̀yìn lọ tó dùn àwa làwa ń ràn yìí a ní kí ẹgbẹ́ sì yẹ káwọn èèyàn kúrò nínú ọ̀rá dáradá. wa minan nasi man yashtari lahwal hadith. kọ́lọ́ ni a rí nínú àwọn èèyàn tó sí pé táwọn lọ ń kó wọn rà ní tí wọ́n gbójúlé tí wọ́n nígbà tí wọ́n nífẹ̀ẹ́ sí òun ní lahwal hadith. wọ́n wọ́n tó fún wa àwọn ọmọ alukùránì táwọn ẹni kan sọ yìí لو عبد الله بن مسعود يسأل عن هذه الآية فقال عبد الله البناء لما تقول لو عبد الله بن مسعود يكن له والحديث كن البناء مزك نيو والله قطف شلون بابورا الذي لا إله إلا هو قطف شلون سيوسف عنيف يكما دوسف وحيفون Mùràtíkà bàlá bàbá rọ̀. Àbdùlẹ́ àbúrò Mọ̀sáwò dé ní pé ti ìbúra ilé ẹ̀mẹ́ta ó ní àní múzíkì ni ọlọ́run bá ń sọ ń bẹ̀ wọ́n sáájú ànábì. Wàkàdá kọ́ọ̀lá bùnà bá. Àbdùlẹ́ àbúrò àbúrò sàṣẹ́gbọ̀rọ̀ ìhàbí al'umma. Sẹ́yìn makí ó tún wọn àbí ni makí ó tún wọn. Wàjá àbí. Àbíkílá ní sáfì rò pàtó àárín nìyí. Ẹgbẹ́ táwọn náà tó ayé àlùkùrá nìyí. Wàjá àbí. Jábìrì náà sọ ti ẹ̀ náà, wọ́n tá ń fọ yí àwọn tí wọ́n ṣíwájú àwọn sàhábà tó máa ń dùbò ń jòdè. Tẹ́gbọ́ ọmọ afẹ́sàrò kọ̀ ìsọ, àdìbò ní jìdí ẹ̀rọ sàhábìlì ọ̀hún náà, gbogbo wọn náà pátá kí ni wọ́n sọ. Wọ́n ní múzíkì ni, haramu ni, ọmọ ìṣẹ̀rẹ́ àfúlà, fún mùsùlùmí tó bá ń gbọ́nà. Tí yẹn bá dẹ̀ wá kọ̀ tó bá lóhun ọ̀gọ́, ẹ sí ilẹ̀, mọ́tò muhammad kọ́ọ̀sì ní kí n ṣe ọmọ kéwà kọ́wà àgbà ìmọ̀mù máàlìkì kí ni bí tí wọ́n béèrè wọ́n ní kí ni ìdájọ́ ọ̀rìn kíkọ kì í tí wọ́n lùlù sí music ìmọ̀mù yìí ń dá wọn lóhùn wípé wọn afáwà àgbà yìí dá wọn lóhùn wípé ìdájọ́ rẹ̀ ìwọ́n ti wá béèrè ìwọ ni wọ́n fẹ́ gbàgbéra rẹ̀ kíá màṣẹ́ kọ́lọ̀ ń kó ẹjọ́ kó gbé ẹ̀dìdì pẹ̀lú àwọn olórin ni àbí kó gbé ẹ̀dìdì pẹ̀lú àwọn alálùpàá nù ṣe àmọ̀ pé ẹni ẹni àìrọ̀ ah, àwọn alálùkùrá ni lòun fẹ́ nínú ti àfẹ́ ìkànnàfẹ́ta. Allahu akbar. Ibi tí àfàbọ́ lòun fẹ́ jẹ́ kó jì mú. Ṣùgbọ́n ìta ń fún ẹ̀yàn mọ̀yá Mùsùlùmí, wọ́n ni kí àwa di àkùránù mú ọ̀dọ́ náà bá kó jù kó wọn ní àkóyè ẹ̀gbìn wa. Ẹ má fara bí wọn kọ́ ọ̀nà ìgbésí ìlú lílu ìjójíjó ìṣẹ̀lẹ̀ Islam. Kí ní ẹ̀sìn tọ́lọ́ fún náà náà ti fi wáyé haramu ni. Sọ́sánà kàlọ́ ọ̀sán lẹ́kọ̀ọ́ sẹ́lọ́ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustadh wa òun náà ni 080 35 75 14 66